Allah Allah. ẹ me gbẹjọ ju kàn fúlọ̀ bàbẹ̀ wá ọkùnrin mi ọ̀rọ̀ kọ́kọ́ sí ọ̀pẹ́ mi pa ọ̀pẹ́ tó wà ọ̀nà tí ọ̀nà tí wọ́n sì fẹ́ padà ọ̀nà tí pẹ́ láti lọ ní. àtàlàjọ alẹ́ nàbí yìí kẹ́yìn sọ̀rọ̀ sálọ̀ láwọ̀ alẹ́ ìgbà gbogbo àwọn àgbàlagbà tó ń jẹ́ ọ̀gá wa láyè yìí wọ́n ní ká sọ fún jòkó ẹ jókòó wọ́n ní ká tún sọ fún jòkó lẹ́ẹ̀kan sí i àbáwùtíù kí ló dé wọ́n ní ká sọ fún jòkó lẹ́ẹ̀kan sí i bẹ́ẹ̀ bàbá wa akébàbá sẹ́kù tẹ́kùmọ̀lù àtàyèsè wọ́n ní ká sọ fún yẹ fọ́wọ́ àlejò láàyè ó lé làwà ẹ fọ́wọ́ àlejò láàyè wọ́n ní bàbá sẹ́kù Buhari láàrin ìṣẹ́jú márùn-ún sí méje bá ti sọ wọ́n tó wá lómi náà tó ti wọ̀ ọ́ báyìí bàbá sàtáàmù afẹ́fọ́nà ìyàwó rẹ̀ púpọ̀ wọ́n ní bàbá adáyé ṣe náà àwọn náà ìṣẹ́jú márùn-ún sí méje àwọn náà ó fún wa ní kálímọ́tò wà ní ìṣàtò ọlọ́wọ́ ó sì ṣe nírọ̀rùn ẹjẹ́ sẹ́ amínà amínà àwọn ẹjẹ́ sì kà bísímìlá. ìlànà lọ́sùn ìfìrìdáwọ̀sì àhàlà. الرحمن الرحيم أنا فهمت ولاك بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم اللهم كلا الفابة تمسوا لابد آمين ìṣẹ́jú méje náà lẹ fún mi ẹ̀sìn ní kọjá ọlọ́run bá wa kẹ́ bàbá wa làálí àgbà. àmín. ọlọ́run bá wa kẹ́ bàbá wa oníwàásí àgbáyé. àmín. ọlọ́run bá wa kẹ́ bàbá lágége. àmín. ọlọ́run bá wa kẹ́ bàbá lágbàáyé. àmín. bàbá wa tá a torí wọn jókòó yìí. ọlọ́run bá wa kẹ́ wọn. ẹ̀bọ̀ ọlọ́run kan èèyàn dáadáa ni ó ní bàbá wa àgbárí ìdòmà ọlọ́mọ́sà kẹ́wọ́n. gbogbo àwọn àlùfáà láti tọrọ fún bá a ti dáàpọ̀ àwọn tá a dáàpọ̀ gbogbo ni mo wà mo wá parí nísìn ẹ ti mo wá ìlú yìí yìí sì tún bọ̀ ń bọ̀ ní ìta dákun kọ́bọ̀ ló sọmọ yìí gbogbo olùkọ́lẹ̀ ẹ̀mọ ènìyàn lè ọmọ ìlú ò lè mọ̀lú tán <laughs> àwa gbọ́ pé irú nǹkan báyìí ṣẹlẹ̀ kádé yìí nígbà tí wọ́n á dé inú mi nínú bàbá màyá mi yá wọn là sùn àwọn ni gbogbo tó bá fẹ́ wájú ọlọ́run kọ́ra wọn máa ṣe. amina. ẹ̀yẹ bíi àáfàá akì gbogbo àwọn ọmọ akéwù bàbá akira wa. àwọn ará àdúgbò akí wọn àwọn akí ìlú odidi èèyàn èèyàn yàtọ̀ sí èèyàn nínú àwọn èèyàn tí yàtọ̀ sí èèyàn ní bàbá tó lọ yìí ọlọmọsà bá wa kẹ́ wọn. amiina. ikú yìí náà ní gbogbo yòówù tó lè dà máa rántí ọ̀nà bọ̀ abọ́lọ́wọ́ rẹ̀. àyìnbá òtún afúnà. ikú ọ̀dà ọ̀la kẹjọ kan. àyìnbá òjò àfúnà máa mà tọ́. gbogbo àwọn tá a kà á lẹ̀ nísìnyí àtàwọn tá yóò gbà wá ká dáko wọn ikú lọ palẹ̀ wọn mọ́ ìwọ náà wàá múra pé ń bọ̀ wá palẹ̀ tiẹ̀ náà mọ́jọ kan. àyìnbá òjò àfúnà máa tọ́. ilé dọwọ́ yìí ẹ di ilé mú dáadáa. ọ̀lì máa ń kí àwọn tó lọ àwọn tó ti lọ ẹ̀rí ni àwọn tó ti lọ. àyíwá òtún áfúnà màmá. yàrá rẹ̀ bọ̀ àti yàrá yàrá bàtà rẹ̀ bọ̀ wá di bàtò ń bàtà bá a ní kú ni kò yẹ kí kùyà ní kúrà lójú òkú náà lọ. nígbà tá ànábì yọ ni wọ́n já sílò àti gbogbo wọn títọ́ màá nàdí àdàmà. wọ́ọ̀lì máa ń tún yóò fún ní máa ń bà kí. àwọn tó ti lọ bàbá wa kàlífà ikú lọ́pàlẹ̀ wọn mọ́ àwọn tá sẹ́kù àìtí ìtọ́sìkò tiwa ni ò tí ì jẹ́ ọ̀pàlẹ̀ mọ́ básìkò tí wọn náà bá tó a lọ dákun ikú kọrin kò sí fún dákun yàtọ̀ dákun èèyàn là á ṣe dákun tí gbọ́ bí ọba gbọ́. wàlímọ́ tó yẹ jùmọ̀ òfin sọ̀rọ̀ bẹ́ẹ̀ ìdàlímọ́ ní àmì wọ́n ṣọ́kí. gbogbo títún wọn gbé sáré nísìnyí wọn sì kì ọ bọ ayé ó sì máa já yín lọ. gbogbo yóò tó lè ní ìmọ̀ níwájú yìí. ẹ mọ̀ mọ̀ kéwú ká lọ àtẹnjẹ ọmọ kéwù àtẹnjẹ ọmọ kéwù bí táwọn láǹdì sí náà bàbá bẹ lọ́wọ́ níṣẹ́ láwọn nìkan ilé nì báwa náà ti dà á lẹ̀ bá ti ju gbogbo ẹ̀ lẹ̀ náà nì. tafakkarun qabla an tandam fa innaka mayyitun fa'lam. sábà wà kàlífà mo tún bá yín bẹ lọ́wọ́ lẹ́ẹ̀kẹ́sì ọlá gbogbo àwọn àfa àgbà nínú mẹ́rẹ̀ ní Òṣogbo ẹ̀rù ò ní bà yín. fa innaka mayyitun fa'lam. gbogbo bó ti mú kọ́ jẹ́ òkú ni ọ́ nísìnyí láàmú ayé aṣọ yìí wọn á ní sẹ́tẹ́ lọ ó ti ràn ó ti ràn. ọ̀lẹ́ ẹ̀dá ni ọ̀rẹ́ bá kó kọ́ wọn ló ti gé sọ́nà mẹ́fà à ń palẹ̀ rẹ mọ́nu ó kọ́ yóò tọ́ wa ń jẹ́ tọ́ ń bọ̀ sílẹ̀ rọ́ nìkan wa ní rọ́ mọ́. wọ́lá tẹ̀kùtọ́rọ̀ bẹ́ẹ̀ ayé ọ̀tán rú àwọn bàbá wa yìí jẹ ilẹ̀ yìí fi dàbí ojú yìí àbí ká kó ìbámu yìí ni àgbẹ̀gbà bàbá ń bẹ ni bàbá ò sí mọ́ ẹ̀yìn wá dàbí ojú. wọlé tẹ̀kítọ́rọ̀ bí dùnìyà fàkínà sọ̀hí àhàyẹsẹ̀ kọ́m. kọ́tà gbogbo olú àlàáfíà tó yẹn lè ní ibò àṣà rẹ̀ ọba wọ lọ́wọ́ àwòsàn lára àárẹ̀ ọba wọ lọ́wọ́ àti pé àárẹ̀ nìyí ọ̀pá. fa iná sọ̀híyá yẹsẹ̀ kọ́m fa iná sọ̀híyá yẹsẹ̀ kọ́m. ó gbẹ̀yìn fámìlì bàbá àkì. wa iná jẹ́ dídá yìí kú. táwọn bẹ̀lẹ̀ ẹ̀ sì gbádùn ẹ̀. wà iná ṣàbà bàhá yà haram. mo ti rí nu gbogbo èmi àsìkò yóò sì láwà yìí ẹyẹ bínú wa èèyàn orórú dáadáa ni yóò ti wo ọ̀ ń bọ̀ adarúgbò nítorí kúlẹ̀ tó kọ́ ti fi ń dahoro. wà á máa dálẹ́dí àbùkọ́. ó kọ àbọ̀ ọ̀sẹ́jú. àlẹ́ àdàtà ni àwọn ẹ̀sìn lẹ́mú ajẹ́túmọ̀ mi. alálàdàtàlẹ̀ àwọ̀yà sílẹ̀m. gbogbo wáyáyá ẹ̀jẹ̀ akíbo sí ọlọ́run pé Allahu akbar. àjíbítú libáni amòhù rọ́fù kọ́sìrì yìí. ìṣẹ́jú méje sí. fàlàhàwù anàlẹ́kọ̀bù àá. خير ما سواه. afa yàtọ̀ taaru bisimilayi kan kulu wàllu kan gbogbo wa ni ẹ já ké dáadáa ọlọ́run múlá dẹ̀ lọ bá tó bí wọn àtàwọn àfa wọn ẹ já pàdé bọ̀ ké. bisimilayi rahman rahim kulu wàllu ahad. kan fún bàbá wa khalifa bàbá wa khalifa ẹ̀mí yóò mọ̀ ẹ̀dí rárẹ̀. amiina ọ̀nà àbí ẹ̀ tí ń bọ̀ lọ́hùn lọ́hùn lọ́hùn lágbára ọlọ́hùn orí ọmọ wa ka yín mọ́lé ìdùnnú ọmọ wa ka yín mọ́lé bó ti wù kí bàtà àbànújẹ́ ọmọ bàbá wa kàlíbà ọlọ́run oníjẹ́ wọn ní dájọ́ sẹ́nu ọ̀nà ẹ̀rọ bá sáábì wọn ní dájọ́ sẹ́nu ọ̀nà بسم الله إنا أعطينا بابا وغليفة بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك بقول لكم جزاكم الله خيرا